Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Orúkọ mi ni Akeem Salam. Mo ní àlàyé láti ẹ̀ka ìlera ti Basel State. Àsìkò òtútù ti dé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe àìsàn ní àsìkò yìí. Ẹ̀ka ìlera ti Basel State nítorí náà ṣe ìdúró abẹ́rẹ́ àjẹsára COVID mìíràn tí a mọ̀ ní booster. Pẹ̀lú àjẹsára booster yìí, yóò rán wa létí lẹ́ẹ̀kan sí bí a ṣe lè dáàbò bo ara wa àjẹsára kò lè ṣe ìdíwọ́ fún gbogbo àwọn àrùn ṣùgbọ́n ó ṣe ààbò fún wa láti dẹ́kun àìsàn covid. láti oṣù kẹwàá ọdún 2022 o lè gba àjẹsára lọ́fẹ̀ẹ́ láti ilé iṣẹ́ corona ní basel state àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè mìíràn láti ọjọ́ orí ọdún mẹ́rìndínlógún. o lè wá àdírẹ́sì wa ní coronavirus.bs.ch/infangebote ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè o ní láti ṣe ìpinnu láti pàdé tẹ́lẹ̀. ní àwọn agbègbè tí a ti ń gba àjẹsára o lè ṣe èyí ní orí corona-infzentrum-basel.ch ìwọ yóò gba àjẹsára tí ó lágbára yìí tí o bá ti ju oṣù mẹ́rin lọ láti ìgbà tí o ti gba àjẹsára tàbí tí o bá ti ní kòrónà. a ṣe àyè àjẹsára yìí fún gbogbo ènìyàn tí ó ti ju ọdún mẹ́rìndínlógún lọ. ó ṣe pàtàkì fún àwọn ènìyàn tí ó ju ọdún márùndínláàádọ́ta lọ àwọn aboyún àwọn ènìyàn tí wọ́n ní àìsàn tó lágbára. ó tún ṣe pàtàkì kí o wẹ ọwọ́ rẹ nígbà gbogbo jìnnà sí àwọn èrò kí o sì jẹ́ kí afẹ́fẹ́ wọlé nígbà gbogbo. jọ̀wọ́ ìfohùnránṣẹ́ yìí sí àwọn ọ̀rẹ́ àti ẹbí rẹ. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.